ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله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 كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أما يا مرتضى في ولا تلون بطن بيكو أو ماما ريشي وشني أنا wọ́n ti sin wọ́n ní ìlú Ìlọrin kí ọba adéda Allah subhanahu wa ta'ala kó bá fi ọrùn kẹwọn kó bá gbà wọ́n lẹ́rù kó má bẹ̀yìn wọn jẹ́ kó jẹ́ kí àtúbọ̀tán gbogbo ọ̀dà kó dẹ̀ jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn kí ọmọ ayáwá mọ̀tàlá kí ọba adéda kó bá dúró tì náà ní ìjókòó wa tó kọjá a sọ̀rọ̀ ìkẹ́ pàtàkì tí Allah subhanahu wa ta'ala tó fi ya umma yìí sọ́tọ̀ látara wípé kò sí condition tí ẹ̀dá gbádọ́ wa lópin ìgbà tí ó bá ti ní òye lórí tó yẹ ṣe wà fún ìrun ọ̀bọ fún àfihàn gun gbogbo condition ti bá wa. Allah subhanahu wa ta'ala ó wá fi nǹkan kan ó fi ya umma yìí umma òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam ó fi àwa sọ́tọ̀ lórí wípé kíni tí àbárò mi allah subhanahu wa ta'ala ó fi ṣèdẹ̀kùn fún wa wípé a lè lo ilẹ̀ àti gbogbo ntọ́ dúró lé lórí ó jẹ́ yẹ̀pẹ̀ ni ó jẹ́ eruku ni ó jẹ́ òkúta ni gbogbo nǹkan tó bá wà lórí rẹ̀ a lè fi ṣe kí ni a lè fi rọ́pò ìmọ́tótó tá a fẹ́ ṣe láti fi múràn wá náà a lè fi rọ́pò àlùwàlà láti fi múràn wá ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ yìí pé ọ̀tí tó khamsa nǹkan márùn-ún kan wà kì í ṣe wípé márùn yìí nìkan ni o ṣùgbọ́n nínú nǹkan márùn nínú gbogbo ohun tó pọ̀ tọ́lọ́mọ bá fi ya mi sọ́tọ̀ tó dẹ̀ fi pọ́n ọmọ ilé lára mi tó fi pọ́n ọmọ ilé lára mi márùn kan wà bẹ̀ nínú rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé wọn ò fún ẹnì kankan nínú àwọn tó kọjá lọ nínú àwọn ànábì ànábì ọlọ́mọba sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sọlá àrà sọlá nínú rẹ̀ ọ̀dà kọ́ yí pé nùsọ̀tù bí rẹ̀ màsírì ti ṣá jìnnìjìnnì oṣù kan ọlọ́run ìrìn àjò oṣù kan ọlọ́run ọba máa ń dààbò àwọn tí wọ́n bá ń yẹ ọ̀tá fún ẹ̀sìn. àṣàlọ́ àlùkẹ́rì á máa lójú torí gbé kí ṣe ẹ̀dọ̀ gẹ̀ẹ́nì kọ́ tá fẹ́ lò. èkejì òjíṣẹ́ náà sọlá wa sọ pé wọ́jú ìlẹ́tìlẹ́ لي الأرض مسجدا وطهورا وما شيء لي فمني يبتين فوري باك إن في مافكيم أتي ما تدو نيتورينا وجيشنا صلى الله عليه وسلم سكوي فأيما رجل فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي ibikíbi tí òun bá ti bá àwọn ọmọlẹ́yìn mi wọn ò ní excuse kí wọ́n mọ̀ òun náà wà ní. lópin ìgbà tí ọba ti jẹ́ pé kìí ṣe bí ẹlẹ́gbin tá a ṣó rí pé ẹ̀gbin ẹ̀ ṣì wà ń bẹ̀. tó bá yẹ pé ibi ẹlẹ́gbin ni a rí pé ẹ̀gbin yẹn ti kú òun bẹ̀ àmú àforí àmú ìjọsìn yẹn wà ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tásìkò rẹ̀ bá ti tó mẹ́sẹ̀lẹ́ ibi tá a rí ni wọ́n tọ̀ sí ìtọ̀ ní gédégbé wọn ò tí ì bu omi síbẹ̀ tí omi yẹn ó pọ̀ ju ìtọ̀ lọ tó fi jẹ́ pé a lè sọ pé ìtọ̀ ni mọ́ ibi ẹ̀gbin nù yẹn á yẹra fún á bọ̀ síbòmí ibi tó jẹ́ pé wọ́n ti bomi sí i omi yẹn ti ju ìtọ̀ tó wà mẹ́rin lọ débi pé a lè sọ pé ìtọ̀ wà ń bímọ ọwọ́ àgbẹ̀ kò ń bẹ̀ ibẹ̀ yẹn ti di mímọ́. kí ló bí tẹ̀yẹ́mùm gan gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú tẹ̀yẹ́mùm ntóbi òní wípé sayyidatuna Aisha ìyá rẹ̀ Aisha ummul mu'minin radiyallahu anha ó ní òun yá kọláìd nǹkan ọrùn ẹ̀gbà ọrùn a máa àwọn obìnrin àwọn aya wa pẹ̀lú nǹkan ọ̀ṣọ́ ìfẹ́ wọn fún nǹkan ọ̀ṣọ́ yálà àfisọ́rùn ni àfisọ́wọ́ ni àfisẹ́sẹ̀ ni Allah subhanahu wa ta'ala jabbalahunna ala dhalik ó fi wọ́n ó fi ìfẹ́ eléyìí ó fi sí wọn lọ́kàn láti fi ṣe kíni láti fi ṣọ́ àṣà àti ọ̀ṣọ́ àwọn obìnrin ìgbà tó wà tó yá asma fahalakad ọba wàtí bàtà sọfọ jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sàbà asa rasulillah sallallahu alayhi wa sallam rajulan fawajadaha ẹrú ọlọ́run ọba kan nínú àwọn sàbẹ tó jíṣẹ́ náà sàásùn náà mọ́ lọ́ba wa wá orí ìgbà orí igi tó ti wá wà lọ́yìí fa adrakatu salat wa laysa ma'ahuma. ìrún pàdé ìrún bá lọ́nà àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ ó sómi fọfọ́lù wọ́n bá kírun bẹ́ẹ̀ gbà tí wọ́n mọ̀ pé ọ̀ràn yẹn ni irun jẹ́ lórí àwọn wọn ò rómi àwọn bá kírun bẹ́ẹ̀ fàṣẹ́kù dhalika ila rasulillahi sallallahu alaihi wa alihi wasallam bá wọ́n dé bá sọ fún yìí ṣe náà sàlẹ̀ níta àti àrómi o kí wọn má bọ̀ máa lọ́wọ́ àwọn amóhùn wa wá bẹ̀. bí wọ́n ṣe sọ ilé yìí fa anzalallahu subhanahu wa ta'ala ayata tayammum allah subhanahu wa ta'ala wa sọ aya tayammum ọsọ kalẹ̀ pé wa in kuntum marda tí ẹ bá wà nínú àìsàn aw ala tàbí ẹ wà nínú ìrìn àjò aw jaa ahadu minkum minal ghaib tàbí ìgbọ̀nsẹ̀ ọba ẹnì kankan nínú yín aw lamastumun nisa tàbí ẹ súnmọ́ àwọn ìyàwó yín falam tajidu ma'a ẹ wàá rí omi yálà láti fi ṣàlùwàlà tàbí dépò pé ẹ tiẹ̀ wàá rí tẹ́ fi ṣe ìwẹ̀ jẹ́nàbà Allah subhanahu wa ta'ala sọ pé fatayammamu sa'idan tayyiba ó kú tá a ṣe ayọ̀ǹda rẹ̀ fún yín ẹ wá sí ìdí ilẹ̀ tọ́mọ́ tẹ́ ẹ bá délẹ̀ tọ́mọ́ kí lẹ́ ṣe famsahu bi wujuhikum wa aydikum ẹ fọwọ́ pa ilẹ̀ yìí kẹ́ ẹ fi pa ojú yín àtọwọ́ yín Allah subhanahu wa ta'ala wa sọ pé inna Allaha kana afuwan ghafura Allah subhanahu wa ta'ala ọba alámójúkúrò ni ó fojú fo ìtẹ́ ẹ ṣe tẹ́ ẹ mú àlùwàlá kẹ́ ẹ tó kírun ó fojú fo ẹ gbìyànjú ẹ kírun yín ọlọ́run fojú fo ọ̀gànfúrọ́ ọba aláforíjì ni. Allah subhanahu wa ta'ala nínú nǹkan tí ó fi ya umma yìí sí ọ̀tọ̀ lélẹ̀ ó ní qad manna Allahu ala al-mu'minin dájúdájú òun ọlọ́run ọba ọba adé Allah subhanahu wa ta'ala òun ti parí ìkẹ́hùn lé àwọn olùgbàgbọ́ òdèdè lórí látara pé kí ni id ba'atha fihim rasulan minhum ọ̀ràn sí wa látara wa ìránṣẹ́ yatlu alayhim ayatihi. tí ń mú àwọn àmì oríṣiríṣi àmì ọba rẹ̀dà ó fi ń ṣe àkàrò fún wa nínú àmì rẹ̀ ó ń lọ́jọ́ nínú àmì rẹ̀ ó ń lóru ó ń hasisan òru yóò máa jẹ fèrè bí àwàdà oṣù ní. ìgbà kan là ń sọ à ń wá ni tásùá níjọ́ wo ni aṣúra ṣàbán ó ti ń kalẹ̀kùn bọ́ báyìí àti Ramadan tọ́lá àti bọ́ sínú Rajab báyìí Rajab ti di márùn lé béèrè dé àwọ̀dà ló fi jẹ́ wípé àwọn afáàmà sọ wípé sáà ta'a. àsìkò láyé wá fi àsìkò ń fi ṣe ìjúpájúṣe fún ọba adẹ́dà kọ́ ọmọ bá a ká gba má àsìkò tó lò ìyẹn náà máa fi ṣe kíni máa fi àwọn tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala sọ pé yatlu alayhim ayatihi wa yuzakkihim ń fọ̀ wọ́n a ma tọ́ba rí báyìí báyìí lẹ́sìn àfọmọ́tọ́ kan. pẹ̀lú kíni pẹ̀lú akida atahid ẹnikẹ́ni tí ó bá ní àfọ̀mọ́ èèyàn bí ìgbà tó jẹ́ wípé ẹni tọrẹwà tí nǹkan ní tó ní àrùn ọpọlọ ni kí pè wèrè tọba wa ṣùgbọ́n tọpọlọ rẹ̀ pé akọ fún àmọ́ bàbá látara pé kí ni tí jẹ́ ẹ̀dá tí ń jẹ́ ọmọlúwàbí ó yìí wà lára rẹ̀ ara rẹ̀ lè má pè ó fi jẹ́ pé gbogbo ìgbà àfọ̀mọ́tíyàn kọ́kọ́ yanjú ó ní ìgbàgbọ́ nínú ọba kí ni ìgbàgbọ́ yìí ń jẹ́ kéèyàn máa lára rẹ̀ kọ́ máa lára rẹ̀ tí ò fi ní ṣe kò ní ṣìṣọ́ kò tí ọba ti ní òṣùwọ̀n yìí lọ́wọ́ yóò sì sọ yóò sì ṣe kó tó di pé yẹn ń pèpè tàbó ń lò gbèsè ayé ọgbọ́dọ̀ yanjú eléyìí tí ọba yanjú rẹ̀ àtúbọ̀tán rẹ̀ ń fi ń pàǹtètè mọ́tàlán wọ́n mú ọ̀rọ̀ ẹnìkan wá òun náà lòun ṣe dára wá wọ́n ṣe kásẹ̀tì kásẹ̀tì ọ̀wá tà ṣe gọ́rùdù dáwà ní kátà kásẹ̀tì náà wọ́n ní wọ́n wá ń ti mọ́ṣáláṣí bí ìjọba ẹni kí ló dé àfa ohun àtọ́lọ́wọ́n bá ń jà ẹni tó ń sọ fún orí rẹ̀ ń kọ́kọ́ ń hó pé ìwà àtọ́lọ́wọ́n bá ń jà ah òun ṣe kásẹ̀tì nítorí rẹ̀ sínú sínú pé kí àwọn èèyàn fi fẹ̀sìn kọ̀dà sọmọ pé èyí tó bá ilé ìjùmọ̀ sùn lọ àbíyà tó ti kọjá eighty ó dẹ̀ ní ọmọ ọmọ náà ti ń wọ sixty kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ. àmàrù ummati ma bayna sittin wa sab'in wa aqalluhum man yujawizu zalik. ọjọ́ orí àwọn ọmọlẹ́yìn mi ò ọgọ́rọ̀ wọn láàrin ọgọ́ta sí àádọ́rin ni ètò kéré nù wọn ní ọkọjà rẹ̀ ètò kéré nù wọn ní ọkọjà rẹ̀ ọmọ wa jáde láyé tàǹdà tá à ń pè sọ́dọ̀ tí àsìkò rẹ̀ ò bá tó ṣé yóò pè sọ́dọ̀ ni ta lọ́wọ́ à ń bẹ̀ nígbà tí ń pè bùbù fọlọ́kálukú sọmọ tá a bí lóòjọ́ tó padà ṣé ó sì ń kankan fọ́ba rẹ̀ rà ni nìyá bá ní òun ń bínú òun ò kí òun mọ́ ipò tó wà ní níjọ́ kẹrin ìyá náà bá lọ jí ọlọ́run níwọ̀n náà máa bọ̀. مشكلة wa يعني kí ni ká ṣe مسلماني à ṣé mùsùlùmá ni مسلماني من قال أنه بريه من الإسلام فإن كان كاذبا فهو كما قال يعني طبعا إني كاذب الإسلام يا ما طبعا قرأ انتصم سيرينو وإلا لم يعد إلى الإسلام السالم إلى الإسلام السالمة tọba pé rárá kò ní padà sínú ìsìláàmù yẹn ní sápò mọ́ ọ̀rọ̀ rẹ̀ ó di ló fi jẹ́ pé èèyàn máa ṣọ́ ẹnu èèyàn máa ṣọ́ wà èèyàn máa ṣọ́ ròlù ìmọ́tótó Allah subhanahu pàtàkì ní gbogbo ìgbà ní ó ti jèrè ẹni tí ó fọ ọkàn rẹ̀ mọ́ torí wípé kí ni ọkàn ẹ̀mí ọlọ́ba ara ibẹ̀ ni gbó iní máa darí gbogbo ara tọ́ba ti yanjú ara ò yanjú. kí ni wọ́n á máa jẹ́ ọ̀yanjú. ọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ tó rẹwà àfọ̀mọ́ fún ọba rẹ̀ dà. لا يستقيم قلب العبد إلا إذا استقام لسانه ẹ̀mí ẹ̀dá ọkàn rẹ̀ kò ní dúró déédéé lójú ọ̀nà ọba adéda Allah subhanahu wa ta'ala àfitẹ́nu rẹ̀ bá dúró déédéé tí ń ṣèrántí ọba adéda gbogbo wa tí ń fòye gbé tí ń ro orí lórí hawla wala quwwata illa billah subhanallah walhamdulillah wala ilaha illallah tan ka qur'an tin fin sakaro allah subhanahu wa ta'ala ó mú ìtàn wá nínú tírà rẹ̀ alukurani karim àwọn ànábì ọba adẹ́dà tó jẹ́ wípé tòun ti bí ọba adẹ́dà ṣe jẹ́ pé òun ló rán wọn ṣẹ́ tó àdánwò oríṣiríṣi tí ń kàn wá ṣùgbọ́n torí wípé wọ́n mọ̀ wípé à eyín èé ṣara rẹ̀ ariwo ọjà lélẹ́yìí pé yìnyín ò jẹ́ kí wọ́n yẹ kí wọ́n bò lórí lórí kíni lórí ìjíṣẹ́ ìjọba adẹ́dàá wọn subhanahu wa ala allah subhanahu wa ó fún wa sansa anabi ayub sallallahu alaihi nabi gbogbo nǹkan tó fún ọ̀tá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan ó dúró lójú ọ̀nà àbá adẹ́dàá àmọ́ ọ̀rọ̀ ti anabi yusuf wa sallallahu bi nabi náà wàhálà àti gbogbo àkàrà àtọ́lórí gbogbo Allah subhanahu wa ta'ala ò fi kàn sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam. síbẹ̀síbẹ̀ kí ló sọ Allah ni sọ fún ọ pé ma kuntu bid'a mina rusul sọ fún ọ pé èmi kọ́là kọ́kọ́ nínú àwọn kìí ṣe àgbélẹ̀rọ kìí ṣe wípé innovated innovation ni mo jẹ́ innovation ni ẹ ṣe bídà ni mina rusul kìí ṣe mi là àwọn tí ọlọ́run ọba ránṣẹ́ nínú àwọn tó ránṣẹ́ sẹ́yìn àìmọye wọn tí wọ́n pa àmì wọn tí wọ́n lẹ́ńdù àmọye tí wọ́n ṣoríṣiríṣi sí wọ́n máa dìrì ìmọ̀ rẹ̀ fàrí bí èmi ọ̀mọ tí ó fi ìtújọ́ pa pẹ̀lẹ́ mi náà bọ̀tí kankan tí mo mọ̀ ní pé ẹrù rẹ̀ ni mí àwọn kan ní ìsinmi ibi pé wọ́n ní tí wọ́n bá sọ fún wa pé ẹrú ọlọ́run ọba ni wọ́n àwọn sọ pé àwọn kan sọ pé àwọn ọmọ ọlọ́run làwọn ń wò ìyún tí ń ṣe ti ń nípa lára wọn ti ń kó torí pé wọn ò ronú jinlẹ̀ kíni kò sí ntọ́ ẹ kíni ẹ lépa láyé tó pé ẹ wọ ọlọ́run ọba lòun èèyàn ẹni pé tó yẹ pé gbogbo ohun tí ọba adẹ́dàá bá tiun sí ni lòun ń tẹ̀lé pẹ̀lú kíni pẹ̀lú ìfẹ́ àti ìjuwọ́jùsẹ̀ fún tọ́ba ti mú wa. nínú àfọ̀mọ́ yìí tí Allah subhanahu wa ta'ala tó fi kẹ́ wa ó ní tayammum kò fi kẹ́ ìjọ kan nínú àwọn ìjọ tó ti kọjá lọ. wípé tẹ́ bá fẹ́ ṣèmọ́tótó ẹ̀rọ mi o ẹ̀rí kíní o ẹ̀rí gbogbo eléyìí o kẹ́ wá kẹ́ wá ló yẹ pé lọ́rùn ti fún wọn àwa nìkan ló ṣe bó láwa ṣe ṣe gbogbo nǹkan tá a bá ṣe kí ni máa ṣáájú rẹ̀ ní yẹ àníyàn níbo ni máa wà ọkàn kì í ṣe ara rẹ̀ ká sọ pé nàwọ̀ ètò nàwọ̀ ètò yẹn sara nítorí ṣe lára sálàm ti kọ́ sáàdì kan pé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe nǹkan o tẹ́ ẹ wá sọ pé nàwọ̀ ètò sọ́ra àsìkò tó ń bọ̀ ó ti ń súnmọ́ dẹ́dẹ̀ nísìn wọ́n kọ́ sórí bọ́ọ̀dù ni nàwọ̀ ètò sọ́wọ́mọ̀ Ramadan tíṣà wa ìṣirí náà ọ̀ ẹ̀ ṣe àtàwọn. أو ثلاثين شهر يوما لله تعالى masajid mi wọn kọ sínú sí inú lẹ́wà wípé tẹ́ bá ti fẹ́ gbẹ̀rún ìdúró kẹ́kọ̀ọ́ bá ṣe nàwọ̀ ìtura nǹkan kan òjíṣẹ́ náà sàn sàn àwọn òṣèlú ikọ̀ àwọn sàádé mọ́ àǹsọ́lọ́lọ́ bí mi sọ̀rọ̀ mi yá mi sọ̀rọ̀ tán ọlọ́run gba ọkàn rẹ pọ̀ ìpìtọ́ ọ̀fẹ́ ṣe ntòrọ́pò ọ̀rọ̀pò àlùwàlà Allah subhanahu wa ta'ala ó fi tayammum ṣe ṣíṣe ó fi rọ́pò àlùwàlà ni yarhamukallah ó fi rọ́pò àlùwàlà ni ṣe ẹ ah, rómi tẹ́ fi ṣàlùwàlà ó tún kù mo ní kẹ́hùn lọ́wọ́ tọ́pọ̀ rẹpẹtẹ tí mo stọ̀ fún yín tẹ́ ẹ bá ti ń ṣe tèmi tuntun ma ti pé kí ni dawaawu li umma fi tiba maa bó isabihi nabiyu li umma ìwòsàn fún umma umma yìí òní tọ́lọ́mù ọba fi hàn ànábì umma yìí tọ́ba jẹ́ wípé nǹkan míì wà tá a tún lè lò yàtọ̀ sí tọ́lọ́mù fi hàn ni kò ní í jó ní ọjà náà bí ìgbẹ̀yìn ọlọ́run ọ̀ràn ẹlòmíì wà ṣùgbọ́n kọ́sá nàbí mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ afọ ọmọ kan nínú àwọn ọmọ yàrá ní ìró kan ní nǹkan bí ìjẹrin sẹ́yìn bí ìjárun ìjẹrin ìjẹta mánà máàrọ̀ àná subhanallah inú yìí kí ni wọ́n máa mọ̀ kí èèyàn máa yílẹ̀ wọ́lọ́ bó ṣe ń ṣe mí nù wọ́n á wò pé ewé ẹlòflagil àwọn náà ṣe gbìyànjú ni ọyẹ ẹmúfìlà jùlọ abádàjẹ bí ìgbà tí ò tiẹ̀ kò tiẹ̀ túnú kankan nínú rìn inú inú inú ibi kan tí ọyẹ ká lọ mọ ní tí màá délé màá máa fọ ọ lọ ní wọn sọ pé ó dẹ jókòó lé rẹ ọ dẹ gbọ́dọ̀ má lọ ah, kí ló ṣẹlẹ̀ ah, ẹ̀jẹ̀ àlọ́ antasid kì í ṣe yọ̀rọ̀ pé síbí méjì méjì wọn ni a máa lò mo gbé sẹ́rí ni pé eléyìí sí méjèèjì ò lè ran eléyìí mo bá gbé sẹ́rí. <laughs> ọmọ tó wá kún tínú ìbá wa ti gbé mi tán màá wá tún lọ tọ́lẹ̀ tó bá ti gbé mi ó wá di bí ìṣẹ́jú márùn-ún márùn-ún mo ní tábà mú pépà àtìwé àti gègé ká máa kọ́ ọ́lẹ̀ ìtàbà chíǹjì ń bẹ̀ ṣùgbọ́n tá à ń tọrọ ní pé kọjá mọ̀jìnà kọ́dẹ̀ yẹ jimá kọjá káwà nù sùjádà ṣùgbọ́n <laughs> kò sí lọ́wọ́ ẹ̀dá ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́. àwọn ń ṣe mọ̀rọ́jà àwọn hadith àwọn arántí pé wọ́n sọ pé oyin oògùn onírúurú ni mo ní bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ kú lóòótọ́ wọ́n dẹ̀ kú síbi oyin kan fọwọ́ bí ọkọ̀ àbá gbé síbi ẹ̀sẹ̀ nu báyìí àfi wọ̀ọ́ subhanallah subhanallah subhanallah ọ̀rọ̀ àwọn afárá wa lẹ́sẹ̀kẹsẹ̀kẹ̀ àá ah, dàwáwò lè umma fìtìbá máa bó ìfẹ́ bí nàbí ilẹ̀ umma. lọ́wọ́ di báyìí báyìí tu inú irun láti gbà yín. àwọn òkè ah, kí ló wà lè fa náà àwọn obìnrin lẹ́rẹ̀ ní kí ló lè fa ọmọ ní gbogbo ní tí wọ́n bá ti ẹ̀fà oyin dé o ká má jẹ́ ó sínú ilé àti ájúwa àti zamzam gbogbo ilé tó ń túmọ̀ sí pé kí ni Allah subhanahu wa ta'ala ó ti fún wa pé n ti ń bẹ lápò ṣòkòtò wa ká má máa lé lọ ṣòkòtò ọ pàtàkì ní gbogbo ìgbà a wẹ̀ kéyìí orin rẹ̀ èkejì tá a bá ti dà níyàn tán a fẹ́ ṣètẹ̀yẹ́ mọ́ láti fi rọ́pò àlùwàlá tá a rí ṣe torí pé a rí omi tàbárò mi àwọn àdí kan sékejì tá a máa kà lọ níwájú ó ṣẹlẹ̀ ló fi jẹ́ pé bí ẹlẹgbẹ́ pààrọ̀ mi náà ni àníyàn ti ṣẹlẹ̀ kí ló tẹ̀lé a ṣe tẹ́símíà. بسم الله الرحمن الرحيم lẹ́yìn basmala ìyẹn tẹ́símíyà عفو fọwọ́ lélẹ̀ ọwọ́ méjèèjì á dà lélẹ̀ kò ní ìdí kí eruku yẹ̀pẹ̀ òkúta tàbí nǹkan kan kó tiẹ̀ kó lẹ̀ máa wà lọ́wọ́ tó bá yẹ kó ní ìdí ni ìpele eh, kejì òṣìṣẹ́ náà náà fúlàmù ò ní ṣe kí ló ṣe wọ́n fẹ́ dànù ìgbà tó fọ́ lélẹ̀ tán ó fẹ́ dànù tó túmọ̀ sí pé kìí ṣe pé dandan kan ni wípé kí nǹkan kan ó tiẹ̀ lè mọ́ wa lọ́wọ́ ìgbà tó nínú ẹgbàá wa mi wọ́n ló gbọ̀n án nta afẹ́ dànù àbí nta abágbọ̀n ṣé yóò lè mọ́ wa lọ́wọ́ mọ́ là lẹ́yìn eléyìí ó fi bọ́ jù. ó dẹ̀ fi bọ́ ọwọ́ tí wọ́n bá ti lọ́wọ́ ibi tí wọ́n ń gé fún àwọn tí wọ́n bá jẹ́ pé ọ̀daràn wọn jalè ọ̀ràn wọn bí náà ọ parí kala tẹ́mọ̀ tutù tẹ́mọ̀ ó ti parí kò jù bẹ́ẹ̀ káwó dẹ̀ fún mà máa bá àwọn ẹ lọ. Allah subhanahu wa ta'ala kí ni tí ó wá lè bàjẹ́ àti ìtẹ̀yàmọ̀ kí ni tó lè já gbogbo nǹkan tí máa ń já àlùwàlá náà lọ já tẹ̀yàmọ̀ torí pé kí ni ṣé bá a fi rọ́pò rẹ̀ ó dúró fún àlùwàlá ni tí ó ti mú àlùwàlá kú ó ti mú òun náà kú ni bí kí ni ìgbẹ́ ìtọ̀ màríì mẹ́nìyì kásùn obìnrin kóbìnrin orí háìdì rẹ̀ tàbí kó kó wà kó nínú ìfà gbogbo nǹkan báwọn tó jẹ́ pé o lè já àlùwàlà o lè já tàbí kíni kíni ìdí tàbí tàbí tó bá jẹ́ pé ìdí tàbí ṣe tẹ̀ ẹ́ mọ̀ ó ní wípé ààrò ni. omi wá dé tẹ̀mọ́mù ti já kódà bọ́ bá wà lóyún o ti ń kírun lọ o ti dé okú bíi okú dẹ̀dẹ̀ kó kírun tán omi ọba gbó omi omi ti dé bóyá a ti wo omi ká omi ká kọlọ́run ọ̀yà ọ̀yà àìrómi omi bá ń dáyà ọ̀rà sílẹ̀ ọlọ́ọ̀ṣàlùwàlà. lórí position wa kíláàsì a ṣe dínà rẹ lórí àwọn báyìí kú lọ ètò orí táàmù kò tí ì jà nítorí àwọn bá fún aláṣẹ pé ká ṣe bọ̀ náà láti ṣe bọ̀ ó dẹ̀ tún ti gbé tẹ́mi ìdè a continue lórí rẹ̀. now Allah subhanahu wa ta'ala kò ṣe lọ́ràn àyàn wípé dandandanla ni pé kó jẹ́ pé ruku tàbí dandandanla kó jẹ́ pé yẹ̀pẹ̀ wípé ọgbọ́dọ̀ lẹ̀ máa lọ́wọ́ o tàbí bákan lára ẹnu ọmọ kò lè lórí òní pé kọ́sàjẹ́ pé ibi tá a ti ṣe o ilẹ̀ yìí àti tó wà lórí rẹ̀ ilẹ̀ ọ̀hún sí o ó jẹ́ kí ni ó jẹ́lẹ̀ tó máa tọ́jọ́ yìí pé ìṣẹ̀lẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ masalan tábàwà ń bí ń sìn kò sí kí yẹ̀pẹ̀ kan wà bí kejì kọ́ mọ̀ síbi tí yẹ̀pẹ̀ bá síbi eruku wà ń bẹ̀ èèyàn lójijì ó di wípé àìsàn bò kò sígbà tí ò lè ṣẹlẹ̀ sẹ́nibọ́dì káìsàn dé lójijì kò lè lómi ẹni tó bá ní kó lómi ní ìsìn fẹ́ kọjá àdìláyé nù tàbí ọfẹ lomi tó lo lò àìsàn yóò tún lékún sí kò dẹ̀ sọ opportunity fún àsìkò òun dẹ̀ ti tó ọ̀nà yẹn ni kò mú wa ọ̀rọ̀ àfọwọ́ rẹ̀ mọ́lẹ̀ ọgbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́ ó ti bọ́jú ó ti bọ́wọ́ ó ti ṣètò ẹyà mọ́mọ́ rẹ̀ ó dẹ̀ ń bá àrùn rẹ̀ lọ. kì í ṣe pé dandan ni pé káwọn máa gbé yẹ̀pẹ̀ rìn tàbí ká máa rọ yẹ̀pẹ̀ sínú masajid torí pé a fẹ́ fún àwọn èèyàn ní provision láti fi tẹ̀ mọ̀ la. kò sí àjò kan táwọn sàbí òjíṣẹ́ náà sàásùlàm lọ tá a wá gbọ́ yìí pé wọ́n ń gbé yẹ̀pẹ̀ rìn lọ ọbẹ̀ ni torí wípé àìbámọ̀ ọ̀rọ̀ tẹ̀ mọ́mọ́lédè lópin ìgbà tí ọba ti sómi a lè ṣe tẹ̀ mọ́mọ́. àwọn tó lè já gbogbo nǹkan tó lè já àlùwàlà ó lè ọba ọjà tẹ̀ ẹ̀ mọ́mọ́ná gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àti kàwọn tómi bá rẹ̀ ti dé ìrun àtẹ̀mọ́mọ́ ó ti di ti àgbèlé lẹ́nu kì í wá ṣe yẹn nìkan ó rẹ̀yàn náà tàbó wà ní condition tó jẹ́ pé omi dìn kò síbi ọ̀nà tó fẹ́ wà lọ ó jìn mọ́sálà bọ́yá kìí ṣe tap ni kànga jìn kò sí bucket kò sí tí ó fi fà dáhùn pé asákòrò pé omi bẹ́ẹ̀ náà kànga ṣùgbọ́n àti gbé jáde gan kò kò possible bí ìgbà tí ò sí náà ni tàbí mọ́sálà ìrìn àjò lọ́wọ́ à ń kó kẹ́ẹ́ fi omi níbì kan ṣùgbọ́n àti débẹ̀ ewu wà ń Islam Allah subhanahu wa ta'ala kò fẹ́ ká fẹ̀mí ẹ̀mí wa kò fẹ́ ká fi wéwu bí ìgbà tí ò sí omi náà ni yóò ṣe tẹ̀ ẹ́ mu torí Allah subhanahu wa ta'ala sọ pé wala taqtulu anfusakum inna Allah kana bikum rahima. àwọn afáà béèrè wọ́n jọ ń lọ bìkan ni wọ́n wá ń páyà wípé ah tóun bá ní kóun ó ṣàlùwàlà táwọn táwọn jọ ń lọ wọn ò ní fi òun múlẹ̀ ṣé ó lè ṣe tẹ̀lé òun ara èyí ṣe excuse tí ọba báwọn yẹn lọ lọ bá wọn mi lọ ọlọ́run lè ṣe gbogbo ẹ̀rọ ọ̀nà tó bá jẹ́ pé ah flight gan ni ah irun tí ọba kí ó lè kí nìyẹn nínú flight àlùwàlà ó lè ṣe nínú onínú plane ó lè wẹ̀ nínú plane tó bá mọ̀ bí ó ṣe ṣe. ní ọdún kan a sí hajj pilot ti ń sọ fún wa wípé ah, a ti fẹ́ a ti fẹ́ dé mi kọ́ọ̀tù àwọn yẹn sọ pé bóòlù àwọn ò ṣe wẹ̀ bóòlù àwọn ò ṣe mo ní ẹjẹ́ mi ọ̀ ṣáájú ń sọ fún yunifásitì sinis mo gbé ìrọ̀rùn mi dání mo ṣe dé ní tọ́lẹ̀ mo lè rọra hàǹgẹ̀ ah, kí ni big deal nígbà tó yẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọgọ̀ọ̀rọ̀ bọ́kẹ́tì kan ni wọ́n máa fi wẹ̀. ntálùwàlá tó bá ṣe rọrùn láti ṣe lẹ̀ ìwẹ̀ gan-an kò lè jẹ́ big deal. gba àparí tán tí mo ní gbogbo ara mo gbé mi wọn ni bóò lẹ́ ṣe ṣe mo ní mo wẹ̀ náà ni bóò lẹ́ ṣe wẹ̀ mo ní bí ẹ ṣe wẹ̀ náà mo ṣe wẹ̀. tó àfikọ́ra ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan yẹn àfikọ́ra yà wá lù láti ọgọ́rọ̀ táǹkọ̀ lálù àlàgà aslam kọ́pọ̀ kan ṣàlọ́ àlọ́ òun kan lòdì kéde ní tó kọ́ gbogbo nǹkan sì wà á kọ́ ni. alọ́sílù kan ẹgbà tí ara bomi díẹ̀ báyìí abẹ́ ṣàlọ́ àlá ni kílẹ̀fẹ́ fi lè ṣé ẹ fẹ́ lọ fi ẹ lọ fẹ́ ṣe tabawulu ni mo ní ṣe tabawulu ni mo fẹ́ fi ṣàlọ́ àlọ́ ní omi eléyìí ẹ̀ sì á rí nbílẹ̀ ni o mo ní ó ti yẹ dandan kéèyàn tètè tá níyàn rẹ̀ ṣe báyìí èdè mi fẹ́ ṣe kí sì torí tiẹ̀ mo fẹ́ ṣe torí tọba adẹ́dà ni àwọn oṣù fẹ́ gbà mo ṣàlọ́ ọ̀la náà mo ní ó ṣẹ́kù ó ní bóòlù ẹ̀ ṣe ṣe mo ní àá bóòlù òjíṣẹ́ lọ́sọ̀lá tó lọ́n sọ pé nínú ìkọjá ààyè ìkọjá àlà tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú wúmọ̀ yìí ó ní pé kálùwà lómi àlùwàlá máa pọ̀ jù Imam Ahmed rahimahullah rahmatawasa tábà wọnú yẹ Ghafratul Afat wọ́n sọ fún ma rẹ̀ abdullah rahimahumullah rahmatan wa sọ pé má ṣàlùwàlá ṣètánì àṣìlùwàlá tí ó máa ṣàlẹ̀ ilẹ̀ ò nípìn pé nínú kí omi àlùwàlá rẹ̀ máa ṣàn lórí rẹ̀ ṣé pápákọ̀ kọ́kàn kan lẹ́ẹ̀kan máa gbé yẹ́ ẹ̀yàn wá síbi. ọ̀rọ̀ àyàlẹ́nu torí pé a ti use mọ́ ọ̀gọ̀rọ̀ nǹkan wọ̀nyí kò àti ẹ̀rù kan rẹ̀ wípé bí ó ṣe rí nì. nígbà míì tayammum ó lè jẹ́ fún nǹkan tó jẹ́ pé kìí ṣọ̀ràn àyàn mustahab masalan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ń ṣe ní níjọ́ kan ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlàsà àwọn asálámàs òjíṣẹ́ náà sàlàsà náà lè sábà fẹ́ ṣe zikir láì ṣe pé ó wà nínú mọ́tótó kò dáhùn sálámà yìí ìgbà tó wá ṣe tán láti ti fìtì dáhùn sálámà rẹ̀ òjíṣẹ́ náà wá lọ sára àgànná ó wá ṣe tẹ̀yẹ́ mọ́ ọ̀fọ̀ ọkàn ó fi pa ojú ó fi pa wọ́n wọ́n wá ṣe ìdáhùn sálámà rẹ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ bá ṣe sọ síwájú ìṣe àlùwàlá láti fi dáhùn tẹ̀sílìm tàbí láti fi ṣe zikir ní tá a fẹ́ ni kì í ṣọ̀ra yẹn so ìgbà tó jẹ́ pé ó ní odò láti tètè ṣàlùwàlá òun ó dẹ̀ fẹ́ dá tẹ̀sílìm padà ó ṣàrẹ̀ṣe tẹ̀ẹ́mù ṣàfihàn tẹ̀ẹ́mù náà tá a ṣe òun. Ah, Ah, mustahab kì í ṣe wípé fún ọ̀ràn yẹn àtúnṣe síwájú wípé ẹnikẹ́ni tó bá rẹ̀ ó lè ṣe tó jẹ́ pé rírẹ̀ tó rẹ̀ kò lè lómi ó lè ṣe tẹ̀ ẹ́ mọ́ bẹ́ẹ̀ náà nìyẹn tó wà ní ìrìn àjò tó jẹ́ pé eléyìí ọ̀rọ̀ lóyún bẹ́ẹ̀ náà lẹni tí ó bá wà nù jẹ́lúra tó jẹ́ wípé kò sómi kì í dẹ̀ ṣe dandan ní kọjá wípé a gbọ́dọ̀ romi náà o kó tó di wípé àsúmáyàwó wa tá a bá ní bùkátà sí la àwọn ẹ̀rí wà fún gbogbo eléyìí. ẹni tó bá wà ní jùnú tó wà jùnú àsìkò òun tó kò dẹ̀ sómi ó lè ṣe tẹ̀yẹ̀ mọ́ kò sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé táǹbà ń ṣe tẹ̀yẹ́ mọ́ kí ìfọwọ́pa apá kó ṣẹlẹ̀ là ibi ọrùn ọwọ́ o ní gbogbo ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ dé kò dẹ̀ sẹ́rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé táǹbà ń ṣe tẹ̀yẹ́ mọ́ ká fọwọ́ balẹ̀ lẹ́ẹ̀mejì gbogbo ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ẹ̀kan náà ni pé òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsálàm ṣe táwọn sàbí náà rẹ̀ ṣe. kì í wá ṣe léyìí nìkan gbogbo tẹ̀yẹ́mọ̀m tá a bá fi gbogbo tí ó di àlùwàlá lóde òun náà a lè ṣe tẹ̀yẹ́mọ̀m múlẹ̀ kásìkò òun tó tó káfíń ṣe àwọn làwọn àfihàn lópin ìgbà tá a ti ìrànlọ́wàlá tá a ti ìròyìn tá a fi ṣàlùwàlá tàbí ìdí tá a fi ṣe tẹ̀mọ́mù yín ìwà bẹ́ẹ̀ tá a bá kírun yẹn tán iye náfìlà tá a bá lè fi yàn náà láàfihàn kì í ṣe yẹn nìkan àtẹ́mọ̀ tá a ṣe fásùbà àkọjá látara pé àṣó àtọ̀ àyàgbẹ́ àṣù mẹ̀síyọ̀ jáde mẹ̀líyọ̀ jáde tàbí àṣùmọ́bìnrin gbogbo ohun tó já àlùwàlà kò sí tó ṣẹlẹ̀ adẹ̀wà pẹ̀lú èyí wa zúùrù tó kò sí ń tọkọ di wípé àlè fi kí zoro tí ò bá já títí àsè tó kò sí ń tọkọ di pé àlè fi kí àsùn lópin ìgbà tó jẹ́ pé ìdí tá a fi ṣe tẹ̀yẹ́ mọ̀mù yẹn ó yìí rinlẹ̀ ń bẹ̀ tó bá pé nítorí pé ààrò mi ni ààrí lásùbà ààrí ní zoro náà ààrí ní àsùn náà òjíṣẹ́ lọ́sùlà àsùlàm ni ìbáà ọdún mẹ́wàá tá a bá rò mí tẹ̀ẹ̀mọ́mù náà ló ṣe ṣùgbọ́n o tọ́ ọ bá ti rómi tómi bá ti dé o tọ́dẹ̀ jẹ́ wípé kì í ṣe pé o wà nínú àìsàn tàbí ewu wípé àti rí omi òun lò yóò mú la ẹ̀mí lọ tẹ̀ẹ̀mọ́mù náà láti eléyìí ni tí ó fẹsẹ̀ rinlẹ̀ kì í wá ṣe ẹnìkan ẹni tí ó ṣe tẹ̀yẹ́mọ̀mù torí ìdí tá a kà kalẹ̀ yìí ta ló fún un ní ìbáhà ẹ̀yìn ní permissibility ìpè kó ṣe Allah subhanahu wa ta'ala ẹni tó ṣe àlùwàlá torí pòun rómi tàbí torí wípé ara rẹ̀ já pépé ẹni tí ń ọ̀dẹ̀ gbádùn ni òun fi ṣe tẹ̀ mọ́mù tiẹ̀ kò má ju ẹni tó ṣe tẹ̀ mọ́mù lọ o nítorí náà ẹni tó ṣe tẹ̀ mọ́ ó lè kírun fún àwọn tí wọ́n jẹ́ pé omi làwọn lò kò dín lọ́wọ́ ọ̀kan nínú àwọn sábẹ́ jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọ̀ọ́nì ó ní jánaba ṣùgbọ́n tútù mu òun wá ń páyà pé tóun bá ní kóun ó lomi yóò fa ewu fóun ọ̀dẹ̀ ṣe tẹ̀ ẹ́ mọ́ òun ló ṣáájú fún kírun àwọn yòókù ṣàlùwàlà ìgbà tí wọ́n ṣe tán ọlọ́ sọ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ń bilé rè pé ah, wọ́n lọ ṣe báyìí kí ló dé ah, ó ní ya Rasulullah ẹ̀yìn ní para ni ọlọ́run ọba sọ báyìí ẹ má para ni o òjíṣẹ́ náà bú sẹ́rìn láti fi sọ pé yàrá n tó ṣeun ó mu torí tí ọba mu òjíṣẹ́ náà sọ̀rọ̀ mọ̀ ní dákẹ́ lórí ní tí ọlọ́run ọba ọ̀pá mi eléyìí pàtàkì a gbọ́dọ̀ bọ́ ọ́ gbogbo eléyìí yé torí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọrọ táwọn èèyàn rọ̀ ọrọ ọ̀rọ̀ tẹ́ mọ̀ wọ́n ti máa gbàgbé wípé ọ̀rọ̀ pọ̀ àlùwàlá ni ìtàlùwàlá lè ṣe náà lòun náà lè ṣe lópin ìgbà tí ìdí tí yẹn fi ṣe tẹ́ tó wà ah, ìbéèrè wa. táwọn àáfàá fọ̀rọ̀ jomi tọrọ ọ̀rọ̀ lórí rẹ̀ ṣé ẹni tí ó ní owó láti fi romi kò sómi wọ́n gbọ́dọ̀ ra omi yẹn ni ṣé kó ṣe tẹ̀ẹ́mùm ni àbí kó romi tí ó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àǹfààní wípé àwọn nǹkan míì níta ayé tà ń lé à ń fowó rà kọ́mọ sọ wípé torí wípé wọ́n ń ta omi òun ọ̀wá yí lọ sí ìdìtẹ̀ mu àyàfi nǹkan kan owó tó wà lọ́wọ́ rẹ̀ tó bá ra omi yìí yóò kó sínú wàhálà kò dẹ̀ sí bó ṣe lè fẹ́ ṣe tí ó fi rówó mi àwọn circumstances báwọn ọmọ ń ṣẹlẹ̀ nínú àwọn inú gbó tàbí àwọn ìlú kéréje-kéréje tí èsì inú inú inú ògbò tó bá ṣe tẹ̀ ẹ́ mọ́ orí mu. kìí dẹ̀ ṣe pé dandan ni kó wá omi dé kó wá tẹ̀ máa wá omi ká rárá lópin ìgbà tó bá ti jẹ́ kò sómi lágbègbè níbi tó wà. tó bá wá jẹ́ pé omi tó ní omi kékeré ni tó ṣeé ṣe àwọn àwọn báàbì kan lára àti sọ pé tí ọba sómi ni ṣùgbọ́n mi wà ṣùgbọ́n mi ò omi tó nì tó bá fọwọ́ tó bá dé bi ojú kò lè lọ́ọ̀dì kankan mọ́ but omi dẹ̀ wà tá a bá ní kò sómi rárá omi wà. n tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú àlàyé àwọn afáàlérí eléyìí ni wípé ibi tó mi déhùn yóò bá débẹ̀ yóò wá fi tẹ̀ ẹ́ mọ́ mo parí ìyókù láti fi kọ́ra méjèèjì ó ti bọ́ kúrò nínú ewu wípé oró mi kò lò ó ó dẹ̀ ti pé ìmọ́tótó rẹ̀ pẹ̀lú tẹ̀yẹ́mọ̀m láti fi ṣe ìbádà gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. So ó lè dé lẹ́fún gbà mí tọ́jẹ́ wípé àti ṣe tẹ̀ ẹ́ mọ́ kò rọrùn kò dẹ̀ sóró. n tó lè jẹ́ kí lè yọ ṣẹlẹ̀ lẹ́ni tó bá wà ní àhámọ́ ibi tí wọ́n hámọ́ ibi ẹ̀gbin ni ilẹ̀ tó lè lò kò rọrùn kò dẹ̀ sómi kò gbọ́dọ̀ má kírun ọlọ́run ò fi irun bún ẹnì kankan tó bá ti lóyìn ó mọ̀ràn wọn bá ìrún ẹ̀rí tí àwọn àfáà wálé rí eléyìí òun náà ni hadith dakot síwájú lórí ẹni tí wọ́n rán wípé lọ wá ẹ̀gbà ọrùn wá fún ìyàwó Aisha tó sọ pé nígbà tí ìró mi mo kírun ni. kò sí ibi tí adẹ ti sọ fún wípé má ṣe báyìí má ń gbà mí o tó ń túmọ̀ sí pé tí ò bá ti sí opportunity fún tẹ́ ẹ mọ́ kò dẹ̀ sómi àsìkò òun dẹ̀ tó a gbọ́dọ̀ fi lọ́ra amúhàn. ṣùgbọ́n àsìkò òun fẹ́ kọjá ṣáà lè ṣe tẹ́ ẹ mọ́ omi dẹ̀ wà ẹni tásìkò òun fẹ́ kọjá fún ọ̀kan nínú méjì ìmọ̀ ẹni tí ò bìkítà torí pé ó ń lé jíjẹ mímu tàbí ó ń lé bùkátà kan tàbí ẹni tó sùn tàbí tó gbàgbé tàbí irun tó jọmọ́ báyìí fún ẹni tó sùn tàbí ẹni tó gbàgbé ìgbà tó bá jí sí tàbí ìgbà tó bá rántí sí. Si àsìkò oorun rẹ náà nìyẹn gẹgẹ bá a ṣe mú wá nínú hadith síwájú èèyàn jíǹsìn ó sùn lẹ́yìn zuhur tàbí lẹ́yìn àṣùbà bóyá ó rẹ̀ ìgbà tí ó jí sí ó kàn gbọ́ tí wọ́n ń pè magrib àsìkò zuhur rẹ̀ ni àsìkò asr rẹ̀ ni àsìkò magrib tó lu rẹ náà nìyẹn. tó bá bá wọn kí magrib tán tó bá yẹ pé wọ́n ti gbẹ̀mù dúró tí wọn ò tí ì dúró wọ́n kàn pé ní tàbó kàn tó ni yóò mú zoro rẹ̀ yóò máa sùn rẹ̀ wá yóò bá wọn kí magrib tí a bá ti gbé dúró ṣùgbọ́n wọ́n ti gbé magrib dúró yóò bá wọn kí magrib yẹn yóò wá mú zoro rẹ̀ wá yóò mú asiri wá torí kí ni ìdí tí ò fi kí òun ni ó zoro kí ṣẹ̀rí àpàmì ó lè excuse tí ṣẹ̀rí àpàmì kí ló yíṣẹ́ lásán àṣàlám sọ man nama ani salat aw nasiyaha falyusalliha idha zakara fala kafara lahu siwa dhalik akama qala rasulullah sallallahu alaihi wasallam ẹni tó gbàgbé yìí ẹni tó sùn gbàgbé yìí tàbó kan gbàgbé kó kì í nígbà tó bá rántí sí kò sí nǹkan kan tí ó fi di ju ìran lọ. eléyìí pàtàkì a rí i pé gbogbo nǹkan tá à ń sọ yìí ọ̀tà kò ń tí abáni àáfọ̀pọ̀ lọ rò lọ torí pé kí ló fà á mímà ló ní àdínì tó ń túmọ̀ sí pé nùsọ́sì kì í ṣe tí a kàn máa fi ọgbọ́n orí o gẹ́gẹ́ bá ṣe sọ síwájú kì í sí ọ̀ràn àyàn kí á make sure yìí pé omi ti wà available fún ẹni tí ó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tó bá ní bùkátà síyàwó ká sọ pé a ah, ọ̀dẹ̀ nǹkan náà yìí torí wípé adé nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sì lára sí nítorí rẹ̀ pé àwa omi àárín ìgbà tó yá mo ní bùkátà síyàwó mi mo dẹ̀ súnmọ́ mo ṣe tẹ̀yẹ́ mọ́ láti fi kírun ìtọ́kàn ṣe ni wípé tó bá ti di wípé onídé yóò wẹ̀ but irun yẹn kò ní dá padà nù. mọ́sálà ẹ̀yẹ ó fi tẹ̀yẹ̀ mọ́mù kírun ó ti sálámà ó ti kírun rẹ̀ tán ìgbà yẹn lomi iṣẹ́ ètò wá ní wọ́n wá rómi kì í ṣe dandan kó dàrún yẹn padà nù. ó ti ṣe ní tó jẹ́ pé kí ni tọ́jẹ́ ọ̀ranyàn lé lórí ní àsìkò rẹ̀ nínú àwọn àdẹ̀kùn tí ọba adẹ́dà fún wa nìyí lórí májẹ̀mú pé ká mára ká tó kírun tí ò fi sí sí àwíjàre fún ẹnìkan pé ìdí tó rò lè kírun. òfin pé èèyàn ẹgbẹ́ òun jù ú lẹ̀ láìkí bí ìbá ṣe ẹni tó jẹ́ lórí bóyá èyí sì mú falẹ̀ bí ìbá ṣe pín ẹni tí àṣetáni ti tó ti dè mẹ́lẹ̀ kí ọba dẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala kó yà wáyà gbogbo kùsìkùsì irun kíkí lásìkò kì í ṣe tí ààfin lọ́ra lọ́fíjẹ́ yìí pé ọ̀rọ̀ tẹ̀ ọ́ máa ń bí ìgbà tó lé bá a bá wa rómi pápá náà o èyí ń ṣe dẹ̀lí láti fi gbẹ̀rùn jùlẹ̀ tàbí láti fi dìlé ìrìn fún àsìkò rẹ̀. àmì ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala kó ṣe ìran wa ní gbígbà níwájú rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kó dẹ̀ kó má dàlú aláya kó dẹ̀ bá gbogbo ṣe wa. lẹ́yìn irun nkí yóò ṣe tọkọsọ nìsa àwọn tó jẹ́ yí pé àwọn obìnrin nìkan ló bá wí ni a máa mẹ́nu lé ìyẹn ní haid àti nafa tá a bá discuss ẹ̀ tán bí ní next week questions and answers lórí rẹ̀ ọ̀dọ̀ wọn láti gbà torí yín pé kí ni àwọn ló bá wí jù. a lọ dáhùn question lọ́dọ̀ wọn lọ́hùn àwọn ọkùnrin ó send the question àwọn wá sí. Si ok torí àwọn nǹkan ní ìgbà tó jẹ́ pé wọ́n fẹ́ bíìrì ah, yáni ìrìn torí pé àwọn ló bá wí jù yóò yóò jẹ́ ní tó tó strange gan sí àwọn ọkùnrin gbogbo eléyìí ó ń túmọ̀ àsìkíní kan ni máa faratna fil kitab min shay'in ààfin kankan lẹ̀ nínú tíra yìí al-Qur'an al-Karim tó jẹ́ handbook ẹ̀sìn àti àlàyé rẹ̀ tó ń jẹ́ kí ni tí ń jẹ́ súnà láì dá sí. níta gbọ́dọ̀ ṣe ní ntọ́ bá rú wa lójú ó ní kí ni ká wá ìmọ̀ lórí rẹ̀ kìí ṣe tí àfọ̀mọ́ orí gbé tá a bá débì kan tó yẹ pé ó rú wa lójú ìmọ̀ yẹn ò síbẹ̀ òwe ìta àbámọ̀ ká lò náà ìdí tá a fi ṣe yìí tó dá lórí nǹkan báyìí tá a mọ̀ tá a mọ̀ ká wá béèrè àlàyé lórí rẹ̀ níta kí ọba dẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá tó àsomà. ẹ̀sìn Islam yìí sẹ́sìn tó jẹ́ pé màá ṣe bó ṣe wù mí ẹni tí ó bá ní bó ṣe wù ú lòun ó ṣe bí òrìṣà wù lọ́lọ́run á sọ̀rọ̀ rẹ̀ sí tó ń túmọ̀ sí pé kí a lè lùgbésí ayé wa bó ṣe wù wá. bó ṣe wu ọba adẹ́dà tó jẹ́ pé òun ló dá wa síbí kì í ṣe pípé a bá jíròrò lórí bá a ṣe débi ni kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́ máa ká báyìí yọnu rẹ̀ pàdé gbogbo tí yóò fa ìbínú rẹ̀ kọ́ làwọn yàrá yà ó fi wá ṣe kò ń rẹ̀ ni kó fún wa ṣe السلام عليكم ورحمة الله وبركاته يا كتبي نعم جزاكم الله خيرا جزاكم الله خيرا أحسن الله إليك وإليك بارك الله فيك أوتي أباني بيري نمبر ní ìbéèrè. number one. okay number one two three four five. six. Abaisha seven. Now. Abaisha. Okay. Seven da. Seven. Uh, eh. Kada duba ina. <laughs> One. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خير. وأنت جزاكم الله خير. ìbéèrè mi àkọ́kọ́ ẹni tí ó ń pa iṣó mọ́ra náà lórí irun náà abẹ́ni tí ń pa ìgbẹ́ mọ́ra náà lórí ìrun àbí ìtọ̀ náà ǹjẹ́ ní òun kọ́ ní. ó ní láfúráta bíhádọ̀ tẹ̀tàm wọlá wọ́wọ́ yìdáṣu làkàbùsàn ọkọ̀ mọ̀kọ́lá ṣùlá ṣùlá ṣùlá. oúnjẹ ti délẹ̀ wọ́n wá gbẹ̀rùn dúró òun lákọ̀ọ́kọ́ ṣe tá a bá ní ká lo ọpọlọ a sọ pé ká kọ́kọ́ kírun náà àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ní ara òun ọ̀ràn á sẹ́yìn òun ọ̀ràn á kíkà gbogbo ohun tí ó mú ròyìn ròyìn wá tí àfi wá ní pa ọkàn pọ̀ sọ́dọ̀ òun òun ọ̀fẹ́ òun dẹ̀ mà wá ju àwa gan lọ tó rò lọ́dà wa nítorí náà tó ń jẹ bá ti délẹ̀ o ẹ kọ́kọ́ yẹn ju ìyẹn náà. kí ìgbé àtìtọ́ máa ń gbìyàn àìsọ pé jẹ́ ń sáré kí àwọn tó lè tó àbí tó lè yàgbẹ́ ó ní lọ́ọ́ yàgbẹ́ náà lọ́ọ́ tó náà tó ń túmọ̀ sí pé kí ni ìgbà tó o bá jẹun táwọn lásìkò oorun tiẹ̀ tó tó ìgbà tó yàgbẹ́ tó tọ̀ tán lásìkò múra tán tó wá àsìkò ọ̀run lẹ́sẹ̀ tuntun. ìtì sọ wa ń kọ́ tí ọjọ́ ráàjẹ̀ ní ọ̀rọ̀ àwọn àfààní wípé tó bá fi jẹ́ wípé látara pípa súnmọ́ra wọn nínú àwọn àrkánù òun yẹn kò mú wá déédéé kò yàn èyí ni wípé bóyá ó kó wà lóòrùn torí pé fẹ́ paṣọ mọ́ra ọ wá di pé ọ wá di pé kọjọ pé ń jó kọjọ pé ń sèkàn tàbí ọ wà ní òkú torí pé fẹ́ paṣọ mọ́ra ọ wá ń di nǹkan mi tàbí ọ wà ń sojú irú nǹkan báyìí náà ń ṣẹlẹ̀ kó so tó jẹ́ pé àrùn ń bẹ́ fún o lè Eh? five five. five okay. ó lè jẹ́ dysentery mi ngbà mi ó dẹ̀ lè jẹ́ díẹ̀díẹ̀dì ó lè jẹ́ àwọn àrùn kan bá ń tọ́jẹ́ yìí pé lọ́wọ́ bàtà ń sọ̀rọ̀ yìí nìsín ti sódì ẹ̀ máa mú. ṣé wọn pé eyín ti di wàhálà o ti dààmú fún wọn. Allah subhanahu wa ta'ala rẹ̀ sọ pé jẹ́ ara Allah alaykum fi dín mi ní harajù ní ìfẹ́ sí ní ìlà tá a bá ní kọ́lọ̀ ọmọ òun náà yóò fẹ́ di pé ah, ìnira wà tọ́ba kọ́mọ kí mo rẹ̀ lọ. nígbà míì ṣètọ́ọ̀nì wa lè fẹ́ fi hàn ṣeré àbí mo só ni àbí mi só ni àbí mo òjíṣẹ́ náà sàfúlà sọ pé tọ́ọ̀bá ti gbóòórùn tàbí kọ́ ọgbọ́ dídún má dà lóhùn má jáde kúrò nínú ọ̀hún. o lè máa wò ń gbà mí torí o lè máa wò ń gbà mí pé ah wọ́n fẹ́ sọ kò tí ì sọ nǹkan kan o ti wá jáde kúrò nínú wọn tán ìgbà yẹn ní ọ̀sẹ̀ tó wá wa nítorí fẹ́ kó ṣe gangan ni wípé àníyàn tó ń kírun bóun ọba tiẹ̀ lè kọ́ bí ọ pé kó o kírun ò ní bá ló fi jẹ́ wípé kò sí ọ̀nà àti rẹ̀ níbù àfi tìbá súnmẹ́tìmẹ́lẹ́ Muhammad sallallahu alayhi wa sallam súnmẹ́ náà nìkan náà so tíyẹn bá ti fẹ́ ṣẹ́gun àṣetán sáàmà listings kí lóòjì ṣe náírà sílà ń sọ kí báyìí bá ṣẹlẹ̀ náà. náà jazakallahu khairan. ẹ dákun ọlọ́run ní ká máa wá ìṣọ́ lọ́dọ̀ ṣètò bẹ́ẹ̀ àti àlùjànnú bẹ́ẹ̀ àtọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀. ìmọ̀ àtọ̀ sínú ihò kéèyàn tọ̀ sínú ihò àbẹ́ ìfúra kéèyàn tọ̀ sínú ihò jẹ́ kí nànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó sọ síbẹ̀. ọkọ̀ ọkọ̀ torí nǹkan méjì. àwọn ẹ̀dá búburú lè wà nù rẹ̀ bí ẹranko tàbí nǹkan tó jẹ́ báwọn tàbálẹ̀ jẹ̀nu tó jẹ́ pé látara títọ̀ síbẹ̀ ó lè fàbínú tí ó dẹ̀ gbẹ̀fọ́n a rí ẹ̀rí wípé a rí nínú àwọn asáàrò nínú àwọn pé nínú àwọn sàbẹ̀ tí wọ́n tọ̀ sí inú ihò tó jẹ́ pé kó e tọ̀tún láàyè tó fi lulẹ̀. torí ihò yẹn àwọn àlùjẹ̀nu ló gbé bẹ̀ wọ́n wá fi wọ́n fi disturb bákan wọ́n ìnira bá wọn àwọn náà wá fẹ́ gbẹ̀sìn so wọ́n wá wọ́n wá tàfin bó bá ṣubú nítorí bá lọ yẹn tá a bá rántí bíi halkọ méjì mẹ́ta sẹ́yìn ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà lóbìnrin ó ń gbìyànjú gan hifzu rẹ̀ masha allah tó bó ṣe mistake níjọ kí omi gbóná lọ́lọ́ ọ̀rọ̀ sinu o bó ṣe rọmi sínú o yẹn ó ṣe tá ara tòun náà kó tí ọ̀bá kan bọ̀ tó wọ̀n. nítorí wàá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ni pé kò ju bí ọ̀sẹ̀ kan lọ ọ wá ní masu ọ̀ ń sọ wánawàna. gbà tí wọ́n wá ń ṣe rúkìá fún àlìjẹ̀nu wa sọ̀rọ̀ pé mùsùlùmí lòun náà ó ṣàbùrú fún òní òun náà òun á dóde òun dóde ìgbà tó fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ kò rántí ṣe zikir alámọ̀ẹ́ni àwọn obìnrin kan mìíràn kó bùtù wàhálà kábàdì òun á jẹ́ pé ọwọ́ bá ọ̀ báyìí lónà wa lónà wa tẹnámọ̀ wípé da omi gbóná sí inú ihò ibi táwọn ń gbé ó dẹ̀ pa àwọn lọ́mọ ìyóò náà ṣe wá fẹ́ fara ní padà so báyọ̀ dáadé alhamdulilah wọ́n báyọ̀ jẹ̀nu sọ̀rọ̀ kò yẹ ká ṣàbòsí sọ́mọlá kejì kò yẹ ká foró náró ó ṣe mistake ni ó ṣe kìnnì torí kò sí ní tó ti dáa tó tí ọba ti di wípé ó ṣe rókìá àyẹ̀nú lè sọ̀rọ̀ pèsè takwa tọ́wáyé mùsùlùmí ni pèsè fàáyà ọlọ́wọ́n ba tọ́wáyé kẹfìrí ni pèsè islam ìgbà yìí lẹ́ẹ̀lẹ́ lẹ́ẹ̀lẹ́ communicate ni lẹ́ẹ̀lẹ́ wà ní lẹ́mù kan náà tẹ́lẹ̀ bára yín sọ̀rọ̀ ló fi jẹ́ pé abúna fila sheikhna samahati sheikh al Alama sheikh abdulaziz bin abdullah bin baz rahimulah ramitawasa arábìnrin wa tí alìjẹ̀nu ń bájà ọ wá ń ṣe wọ́nranwọ̀nran pẹ̀lú fílìn àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn búùsì wọ́n bàbá bùnbà zọ̀ṣùmọ́lá àràmọ̀tá wọn sọ àwọn ṣe rúkìá fún àlìjẹ̀ní ẹ̀ padà wá sọ̀rọ̀ láti India lòun ti wá sí Saudi ẹ̀pẹ́ àwọn fas torí atẹ́gùn ni wọ́n bá rìn ó ní ẹ̀sìn tóun sìn ní ẹ̀sìn búùsì ni bàbá fún bá kí ló dẹ̀ fà tí arábìnrin fi ní tí àdánwò yẹn fi ṣe ó ní wípé ọgọ́rùn-ún wọn kẹ́ ẹ̀sìn ó ti kẹ̀rẹ́ ń di rẹ̀ àwọn àtikáà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan torí ọgọ́rùn àwọn àtikáàrì fún gbogbo àwọn àtikáàrì torí ara wa náà ni láti fi dìwà ní àmùrè ni fún àwọn nǹkan tó ọgọ́rùn àwọn nǹkan aburú táàmà àti fi ṣe sábàbí oríire fún wa. so bàbá fún bá wá kọ́kọ́ pè sí ẹ̀sìn nà pé kó gba Islam ó gba Islam wọ́n wá ṣe wáàsí fún zulumu ni àbòsí ni kéèyàn kó sínú ara lára kó sọ di lé kó wá máa fara ní so ọ jáde ni ó jáde bàbá fún bá a sọ fún láwọn àwọn tàbá sọ fún yìí pé kọ́lọ̀ ṣe wáàsí fún àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù lórí Islam. àwọn lóbù tí wọ́n fẹ́ ká interact mọ́ wọn lónìí but ọ̀gọ̀rọ̀ àwọn táwọn èèyàn ń ṣe nísìnyí pé àwọn bálìjànú sọ̀rọ̀ wọ́n mú tàbí kankan tọ́ dídì kan àwọn máa ń jẹ́ láti lọ́ọ́ ṣe kínní yẹn níbàárà wọn ti bó lè dé kò sí nínú istighraq fi umur al-ghaybiyya la yajuz ká máa ní jìnnà jìnnà jìnnà jìnnà báwọn sínú nǹkan tó pamọ́ tó wí àlè rí kò yẹ ti ti Islam hmm. recommend so wọn fẹ́ ká ṣe gbogbo irú nǹkan báyìí rúkìá tí wọ́n dẹ̀ fẹ́ ká ṣe ẹni ìpayọ̀ ọlọ́run ọba ní í ṣe rúkìá nítorí dájú ní pé kẹ́nìyẹn gangan fún ara rẹ̀ kí wọ́n fún láwọn àkáǹtì ọmọ ṣe tí ó fi di ara rẹ̀ lámúre tó bá dẹ̀ ti ṣe tán yóò dùn ún ní máa ń gbogbo ògbà ni torí tó bá lé àlìjẹ̀nú jáde yẹn sọ àwọn kó ti rí kan dúró sára rẹ̀ yóò yìí máa sọ pé ah, kọ́mọkùnrin tàbí kọ́mọbìnrin kó kẹ̀rẹ̀ kóun tún padà wá ló fi jẹ́ pé tí wọ́n bá padà wá ìmọ̀ burú ju ti lọ látara pé kí ni wọn wá aran roni ṣùgbọ́n tẹ́nì yẹn ti dún ní mọ́síkìrì yẹn tí ń ṣe ń gbogbo tí ń ṣe ń ó ti dí gbogbo ibi tí àjẹnú lè gbà gbà gbà wá nìyẹn ó fi jẹ́ wípé nǹkan méjì náà ni máa ń jẹ́ irinṣẹ́ téèyàn lè lò jù láti fi ṣe rúkìá àwẹ̀ torí máa ń mú kí èèyàn súnmọ́ láwọn ọba dáadáa pẹ̀lú àwọn ṣòrótù rẹ̀ ní àwẹ̀ bó ṣe yẹ kí mùsùlùmí ó àwẹ̀ àti kẹrántì Kùránì bó ṣe yẹ kí mùsùlùmí ó yìí máa di àlámù rẹ̀ náà. finally sir náà eh, nígbà tí wọ́n wà ní kaaba àti ah, jáde lọ lè ṣàlùwàlá bẹ́ẹ̀ fẹ́ ṣe díẹ̀ bẹ́ẹ̀ ṣe táyà máàmù níbi tó wà yìí náà. rárá kọ́lọ́hún ọba kótó ọba máa kẹjọba mọ́mọ́lákìtà àbí ètò ìfọ̀dí. sọdọ́ máa ń ṣe tàwa fúlọ́ báyìí tálù ara rẹ̀ báyìí lè túkẹ́ tọba kó o tó rìn ẹsẹ̀ mélòó kan ó ti ríbi tó ti ṣàlùwàlá ẹlẹ́gbẹ̀ẹ́ kan báyìí tí wọ́n fi àwọn omi sí lọ títí àti ìsàlẹ̀ àtàárín o àtòkè gbogbo bẹ̀ ló wà báwọn tó lè tún àlùwàlá ṣe ọtọ́ bá ti ṣe tán ó dẹ̀ kọ̀ntínù níbi tó bá dé ọmọ bá lọ. láti ọ̀dọ̀ àwọn obìnrin lókè wọ́n ní obìnrin tó fẹ́ wẹ gúfúlù haid ní àsìkò àṣùbà tó dẹ̀ pé ó ń láti túrun tó wẹ̀wẹ̀ yẹn báwo ló ṣe fẹ́ ṣe tí mo fi ní bọ́mọ lọ́wọ́ yálà ó pẹ́ jí àsìkò tó jí sí eh, irun ti lọ àbí gẹ́gẹ́ bí àwọn tó máa ń di irun tó máa ń tight irun tó máa ń. tóbìnrin bá ti tí nǹkan ṣe bá ti dé sí báyìí kò tún. kò ti tún kalẹ̀ tó bí tí nǹkan ṣe bá ti dé báyìí kò ti tún. ṣùgbọ́n tó bá yẹ pé ó ń wòye pé àsọjọ́ ti tó òun ò tẹ̀lé ìtura òun ni àsìkò òun ò kọjá kó tún kọ́wọ́ ẹ̀kọ́ tẹ̀ ṣèkìn gbogbo oorun tútù ò lè tó fi ten minutes. ẹ́ ẹ́ ẹ́ ọjà ẹja fún twenty minutes ṣáàtùkù oorun ti kọjá là. tọ́ba kírun ó lè tó wẹ̀ tó kírun láì túrun ó ó ṣe mọ̀ká ó ó gbẹ̀sẹ̀ bọ̀t kì í ṣe pé kò ní o. wọ́n ní ṣé obìnrin lè ṣàlùwàlá ó lè ṣàlùwàlá láì bo irun ẹ̀. bọ́n yìí sọ sí bí wọ́n ní can a lady perform ablution without covering her hair. without covering her head. her hair bẹ́ẹ̀ ni. her head. hair irun. must she cover her head to perform ablution. ẹni ìpínlẹ̀ ìkàlọ́ ìwò ni ẹ̀ bí. náà bí wọ́n lérò pé ń láti borun kó tó ṣàlùwàlà tó ṣàlùwàlà tó ṣàlùwàlà. no kì í ṣe kì í ṣọ̀rọ̀ àyàn but ó lè ó lè ṣàlùwàlà láì láì bọ́ láì bọ́ hijab rẹ̀ látara ike kíni tó bá débi orí yóò kàn fọ yóò fọwọ́ pa bíi ìmáàmà náà. wọ́n ń pèmí sákèésí ń sìn pé ó ṣeé ṣe kó jẹ́ pé yánnìta gbangba ni o ti fẹ́ ṣerú àlùwàlá. ọfẹ ó lè ṣe bẹ́ẹ̀ ni nǹkan fẹ́ béèrè gangan gan ni wípé obìnrin tó wà ń ta tó dẹ̀ fẹ́ ṣàlùwàlá bó ni ó ṣe ṣe kó fọwọ́ pa orí hijab rẹ̀ khimaru rẹ̀. tí o bá lálù tẹ́lẹ̀ nǹkan sá. tí o bá lálù tẹ́lẹ̀ kò sí àfa kan nínú umma yìí tó ní ṣàrùtù ni wípé a ti kọ́kọ́ gbọ́dọ̀ lálù àlá ká tó lè pa láwàní tàbí ká tó dùgbà khimaru kófò nìkan nìyẹn wà fún. ọlọ́kùnrin ọ̀fẹ́ nǹkan. àjẹ́ náà bọ́yá sọ sókè. àwọn ìkọ̀tọ̀ àwọn tó wà pẹ̀lú àgbọ̀yìn pé tóbìnrin bá fẹ́ ṣàyà lákòókò lọ fi ràn ẹ́ lẹ̀. ọmọ yẹn tó wà pẹ̀lú àgbọ̀yìn. nínú ilé gan. nínú ilé gan. ẹ kó mú kámúná sùn àtọ́sọ bẹ́ẹ̀. gbogbo nǹkan ẹ̀sìn wa yàtọ̀ sí ń tọ́ yà wọ́n sọ́tọ̀ bákan náà ni irun kíkí wa bákan náà ni bá a ṣe kí làwọn náà ó ṣe kí ibi tá a ti kí sókè làwọn náà ó ṣe kí sókè á dé bẹ́ẹ̀ nígbà òbáyà. Aisha radiyallahu anha ó lè dá àwọn obìnrin Maghrib dẹ̀ ni ó ké sókè ni bá a ṣe kí Maghrib náà lòun ní ti náà ti kí ìyàtọ̀ kan tó wà ń bẹ̀ nínú òun jàmá àwọn ni wípé àwọn ò ní bọ́ ẹnìkan nù ò ní bọ́ síwájú. Si gbígbó bó ṣe jẹ́ pé tó bá yẹ tọkùnrin ni wọ́n bọ̀ síwájú sáfù kan náà ni wọ́n jọ wà but òní ọ̀kọ̀ọ̀kan máa ṣe gbogbo nǹkan náà káwọn ikú tó tẹ̀lé. ọ̀rọ̀ kan àti ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ clarify tán lórí issue ikhlas nípa ibi tẹ lọ tẹ ní ẹ̀rọ abomi wọ̀ bá láti fi ṣàlùwàlá ìtìbá ń lè sunna ẹni àwọn wò pé àṣẹ ah, lẹ́yìn tẹ́fẹ́ fi sanwó-ọ̀nà abẹ́fẹ́ fi lọ tí a fẹ́ ní àlùwàlá lè fi ṣe. ó ní òun fẹ́ wò ó bí mo ṣe fẹ́ fi pẹ̀lú ara ìtòyì ana adọ́kan minhu mo lára jùlọ fún àwọn òṣìṣẹ́ ohun tó ń rí jáńkélé ohun lè fi lé ìṣàlùwàlà bó o ṣe wá fẹ́ fi lé ìṣàlùwàlà lé ní gbogbo oríṣiríṣi ìdọ̀mọ kó wa yìí ó sì lé ìyá rẹ̀ jùlọ. ohun tí wọn fẹ́ kẹ́ fẹ́ ìlànà yẹn nìyí um, lórí ìkíláàsì. bẹ́ẹ̀ ni mo á wò pé ṣé mo fẹ́ fi ṣe wọ́n lọ́wọ́ bá jẹ́ kí n fi ṣètọ́sọ́nà ní kì í ṣe wípé mo rẹ́ rò pé lọ́wọ́ pé ṣe dáhùn lè ti ọ wípé ìwọ ọ̀dà àbàkàlàbì kájú ẹ lọ gbogbo àlálẹ́ fi jọ ẹ lọ dáàdẹ ọ̀nà dẹ̀ pọ̀ tọ́ ẹ pé àlùmọ́tò tọ́ ẹ pé ṣe dáhùn ọmọ gbìyànjú àrùgẹ́ rí jùlọ ìkíláàsì yẹn gbogbo gbà gbogbo tíyàn bá wà gbogbo tíyàn bá ń ṣe gbogbo tíyàn bá ń rò èyàn mọ̀ check all the time èyàn mọ̀ check all the time kọ́mọ torí nígbà míì ibi tí ọwọ́ ti bá dá ìyà tí ò dẹ̀ ní mà àníyàn ó ti gbàníyàn gbọ́ sódì ń bòmí ni ọ̀nà tó lọ́wọ́ ó dẹ̀ gbà mú ó pọ̀ ó wọ́n lè àkọ́kọ́ wọ́n lè má gbọ́n tí ń tẹ́ ń sọ yóò parí ó parí wọn ò ní gbọ́n kankan yìí kí wọ́n á ṣe yẹn ọlọ́wọ́ wàá dẹ àwọn àwọn ẹ̀hànà kan báyìí sí wọ́n wàá tàn ní sùúrù dì tán pé ó débi yìí pé tí ọba ṣọ́ra yóò ṣe wà o but tó bá ti jẹ́ pé gbogbo ìṣesí ìsọ̀rọ̀ sí ìròrí àti gbogbo ohun tó ń ṣe wọ́n sáwọn òkè ọba ọba tí ń bẹ lókè ni mò ń bá nájà tí ẹ̀yìn ẹ̀yẹ àmọ́ ní tí ẹ̀yìn ẹ̀yẹ kò tí ẹ̀ dígí ní tí ń ṣe gbìyànjú rẹ̀ lórí èyí gbogbo gbà nígbà míì gan-an ó lè máa dá sọ̀ ó lè fà á ló fi jẹ́ pé nínú ìṣe sáà fẹ́ rárá pé wọ́n máa dá sọ̀ ẹ̀ tètè yín o èèmọ̀ ṣe tèmi tèmi láti fi chẹ́ẹ̀kì ara wọn torí pé ìgbìyànjú wípé gbogbo ohun téèyàn bá ṣe kéèyàn ṣe torí ọlọ́run ọba nìkan yẹn ó pàtàkì fún ẹni everybody ọwọ́ apọn dandan lórí ẹni tí ń bá ń pèpè tàbí ẹni tó bá ń pera ẹ̀ kó lágbọ̀ọ́yé ju anybody lọ torí kí ni ìtumọ̀ àgbọ̀ọ́yé gbogbo ohun tó ń ṣe tó ṣe torí tọ́lọ́. <laughs> náà eh. torí sẹ́fì ẹni tó bá tó wà nínú station bẹ́ẹ̀ tí wọ́n rò pé kí lẹ́yìn fi léyìí ṣe tó wà wò kókè àníyàn pé láti fi jẹ́ kí wọ́n rí pé nǹkan yìí possible lóòótọ́ kì í ṣe pé láti fi pé èmi mọ sọ́nà jù yín lọ àbí pé aláìsàn yìí jù yín àbí pé láti lè fi hàn pé nǹkan yìí ó possible lódodo ṣé kò yí táyà. ó yìnyín nìdí ẹgbẹ́. Assalamu alaikum. Wa alaikum assalam àtúlá. ẹni tó wà nínú junub. náà. tí ó ti gbàgbé. náà. so o wá ó wá sí mọ́sálásí. náà. kò sálò àlá ó kírun tán. náà. ìgbà tó parí irun òun ló tó rántí. náà. ṣé ó mú ìyẹn wá padà ni. àsìkò náà lẹ́yìn ìsìnkú rántí kọjá bẹ́ẹ̀ kò kọjá tó ti parí irun tí yóò mú wa yóò mú wa padà. ok tí mo fẹ́ tí mo fẹ́ fa ìpínlẹ̀ sísá. táàbù omi yẹn bá ti kọjá ó ti parí nù ṣùgbọ́n tó bá ti bá àsìkò omi yẹn ti wà yóò mú yẹn. ok sir tábà wo ti mo tí asaru ti jí sáńsọ lọ́la ọ̀sọ́lá tí ó tó ṣe báyìí tó fi lọ. tó kọ̀ntínú pẹ̀lú rẹ̀ tó kọ̀ntínú. a ṣe àlàyé rẹ̀ yìí kí kí n gbà tá a bá dórí wọ́n ní látòkè nípa wọ́n ní pé ẹni ẹni bàbá òun ń pé ó láwọn máa ń ra àwọn tíra pamọ́. ni ó máa ń ka ó máa ń ra tíra pamọ́ ni wọ́n sọ pé wọ́n ń hàn ra sílé torí àwọn ọmọ àbọ̀wọ̀n náà kàn bẹ́ẹ̀ for details yẹn bọ́tà nípa báwọn máa ń ra tíra pamọ́ sílé. pẹ̀tọ́ ó wá nísìnyí táwọn tó wá dàgbà wọ́n á hàpọ̀ pé wọ́n á ní gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tíra tí ọ̀bá wọn rà sílé yẹn pé gbogbo ẹ̀ kò séyìí nínú ẹ̀ wọ́n ní kí àwọn dọ̀ ìfúlokúnú ẹ̀ àwọn kọ̀ọ̀kan olóríṣiríṣi jẹ́ pé kò ṣeé gbáralé kò ṣeé fi ṣẹ̀sìn bìlì níta sí pé yẹn ló ń fẹ́ sọ fún yẹn níta pé so ẹni ẹ wá lóun wá ń páyà tira síra pamọ́ sílé pé torí kó má yẹ pa tún dọ̀la wọ́n tún ní gbogbo àwọn tíra yẹn náà pé ó ti kásẹ̀ ńlẹ̀. rárá kì í ṣe pé ìgbà ní ń kásẹ̀ tíra ńlẹ̀ ìmọ̀ ní ń kásẹ̀ tíra ńlẹ̀ n tí Imam Muhammad ti sọ láti gbàyàn lórí òdodo lórí wa mẹ́dẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni Imam Bukhari bẹ́ẹ̀ náà ni Imam Muslim àti gbogbo wọn báwọn tí àwọn èèyàn bá wá nígbẹ̀yìn tí wọ́n ń ṣètọ́ka sí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan inú àwọn principles àgbékalẹ̀ táwọn náà láàlẹ̀ ni wípé based lórí àgbékalẹ̀ tẹ làálẹ̀ o àwọn nǹkan báyìí báyìí báyìí tẹ ẹ sọ tẹ ẹ ní kò sí ọ wà ó torí pé ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí torí kí ní ipa ó pọ̀ gan bọ̀dùkì wá ṣe yí pé fọ́tíwùl bàárí kò wá ní wúlò mọ́ ṣẹ́rí sọ́yìn muslim yóò wá ní tá a lè máa dà sátàn àbádán tó gbogbo orú nǹkan máa àwọn nǹkan kan gẹ́gẹ́ bí ọmọ èdè ènìyàn ó lè nídìí á ṣe àtúnṣe kọ̀ọ̀kan tàbí kejì ńbẹ̀ bọ̀dùkì ó ṣe yí pé káwá sọ pé ká mo ní ọmọ àyà tí mo fọkọ bò láṣìírí bàbá rẹ̀ máa ra tíra tó yanjú sílé láìbírí bàbá rẹ̀ ó tó ń téèyàn ọ sọ pé international alhamdulilah wọ́n kọ́ ní kéwú àràbíyà ṣe kankan kankan wọn ò jẹ́ kò ráàyè jáde síta láti lọ síta lọ ọ wá tẹ̀bà ti láìbírí bàbá rẹ̀ bẹ́ẹ̀ lórí ti ń gbọ́ ọ wá ka àwọn tíra yẹn Ah, gbogbo àwọn tí wọ́n jáde síta gan wọ́n mọ̀ yìí pé yes ọlọ́run kẹ́ ẹ nì so ìkẹ́kànnù lẹ́bù bàbá rẹ̀ ni bàbá rẹ̀ fi stock kìtìrà bí àwọn jòrọ́tù náà sì fi bí àwọn tàbí ògá fìlì gbogbo àárẹ̀ la lóyún ní sẹ́yìn ọlọ́run tó gbé kó tó sọ pé ká tẹ̀síwájú kọ́lọ́wọ́n bá kọ́ má jẹ́ ká ọkọ̀ mọ́ báyìí ká tọ̀ mọ́ tẹ̀síwájú sí but ibi tí wọ́n ṣe dé òun náà ká máa ṣàdúrà fún ọ náà nítorí pé wọn ò fowó ra ìràkúra yìí tí wọ́n ibi tí lẹ́bù wọn mọ nígbà yàn ni wọ́n ni wọ́n bá mọ kọ́lọ́n tó ọmọ kọ́lọ́n bá foríjì wọn ibi tí wọ́n bá kù sí so ká má sọ pé àdánù bá bọ̀ kì í ṣe yí pé tíra tí ó yẹn jú lé base lórí kọ́wáìdì ìmọ̀ tọ́ba wa dọ̀la kò wá níyẹn júmọ́ abadan. àwọn gbàtẹ́ ti ka ṣẹ́rí eh, sahih muslim ah. àti kọ́ gbàtẹ́ ti ka eh, fatihul bari musnad imam ahmed débi wípé ńgbà tí ẹnìkan fẹ́ sọ pé kì í ṣe imam ahmed ló ṣe musnad imam ahmed bàbá mi bá rahimahu Allah ọmọ tí wọ́n sọ pé ah èwo tún lélẹ́yìí wọ́n kọ lẹ́tà ni wọ́n dẹ̀ fi ntí ẹnìyẹn kọ wọ́n fi ránṣẹ́ sí sheikh na muhammad nasiru al-Albani wípé ntí lágbá ẹnì yìí tún sọ rèé o ẹ bá yẹ̀wò nasiru al-Albani wá mú musnad imam muhammad láti page one dé end rẹ̀ gbogbo àdìsí tí ń bẹnu rẹ̀ wọ́n wá kà wọ́n gbà ẹbẹ́ẹ́bẹ́ wọn ò kálẹ̀ kan wọn ò kálẹ̀ méjì wọ́n padà wá ṣe tíra. ذب عن ahmed ìyọ̀rọ̀ àwọn àsọkúsọ táwọn èèyàn tí wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú mà tí wọ́n fẹ́ fẹnu dọ̀tí wọn tí wọ́n fẹ́ fi nu ìmáàmù ahmed lórí tíra tó ṣe nínú kí ọlọ́run bá tó lára ẹ̀ ìgbà tí tíra yẹn máa jáde bàbá kan bá fi jáde láyé kọ́lọ́run bá kọ́ bá fọ́nrún àwọn méjèèjì àti gbogbo wọn náà wọn afá gbogbo làṣà kìá ni kìí ṣe pé wọ́n kàn sọ pé tíra kan kò ṣe é lò mọ́ rárá ọmọ ẹ̀dá ènìyàn one way or the other you know, mistake kan tàbí kejì ó lè wá but kawaid àwọn principle tí wọ́n fi sọ̀rọ̀ yẹn ó yìí wà ńlẹ̀ eh, gbogbo àwọn tíra tó yẹn jú wọ́n sì wà ní yíyanjú wọn títí dèní. Eh. Assalamu alaikum. Wa alaikum salaam tó lọ. Bẹ́ẹ̀ tó ní pé lẹ́yìn ṣubú ọdún kejì ọgbọ̀n ṣé nọ́fìlà mi wà lọ́wọ́ rẹ̀. lẹ́yìn zoro ṣubú nígbà tí yẹn kí àṣùbà tán ṣé nọ́fìlà wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò kí nọ́fìlà méjì ká tó kí ṣubú tí wọ́n bá kí ṣubú tán ó lè mú wa pẹ̀lú ẹ̀rí wò ṣùgbọ́n kó dúró kóòrùn ó yọ kó tó mu wá ló dáa jù torí kíni òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó kírun fún wọn ìrun àṣùbàtàn ọ̀kan náà àwọn sàdí wa sálámà lẹ́yìn rẹ̀ tán ọba tún bọ́ sẹ́gbẹ́ kan lọ́ba múná fúláwà gbàtú ṣe tán òjíṣẹ́ náà ní owó tún lè léyìí ó ní mi kíráká tẹlifájírì mi ni òjíṣẹ́ náà ò dẹ̀ sọ̀nkẹ́ tọ́ba jẹ́ yí pé kò pàmísìbù ni òjíṣẹ́ náà sàrẹ́sọ́ náà sọ pé má sọ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mà so ti yé báyìí nìyí náà but òun gan fún ara rẹ̀ sallallahu alaihi wasallam nígbà tó mísì rákàtà alfajiri kò kí ní gbàrà nígbà tí wọ́n kí àsùbàtà ó dúró kí òòrùn ó yọná kó tó mú wa n tó dẹ̀ ṣe lọ́lọ́lá jù so ti yé báyìí nìyí bó ṣe rí lẹ́yìn bí ẹlẹ́kẹ̀jọ ni pé tí ẹ̀mí wà fún mọ̀lẹ́bí náà bí kò sí ọ wà kò sí. bí wọ́n ṣe ń ṣe nísìn kò sẹ́rì fún ẹ̀rí tó wà fún ni pé gbogbo ohun téèyàn ọba ṣe láyé gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́mọ̀ yìí pé òun ò ṣe bó ṣe wù ú wọ́n ti rán ẹnìkan wá kí wọ́n wá fi hàn wá bá ṣe ṣe tọ́lọ́run ọba ó fi gba ìṣesí yẹn níjọsìn lọ́wọ́ wa ẹnìyẹn dẹ̀ ti wá ó ti deliver rẹ̀ ó dẹ̀ ti lọ ẹnìyẹn ni Muhammad sallallahu alaihi wa sallam so kọ́ máa béèrè ní tí mo fẹ́ ṣe bóòlù yìí ṣe máa ṣe ṣe náà gbogbo ní tó bá fẹ́ ṣe eléyìí wọn ni ìrántí pé wọ́n bí ọwá síbí ó ló gbà ó jíṣẹ́ ó jíṣẹ́ pé kó tó máa lọ èyí wọn pàtàkì ní gbogbo gbà ìtẹ̀lẹ́sùnà nínú gbogbo téèyàn ọba ṣe láyè ó ní married navid téèyàn máa celebrate kìí ṣe yí pé ká wá dá ọjọ́ kan sí tàbí ká dá oṣù kan sí rárá gbogbo ìgbà ni. Now. Sorry látara nǹkan tẹ sọ náà sí pé action nǹkan tí prophet ṣe àti nǹkan tó sọ èwo ló lọ́lá jù nínú nǹkan tí prophet ṣe àti nǹkan tó sọ. ṣíṣe béèrè tó fẹ́ béèrè nìyẹn tó fẹ́ béèrè ni wípé tá a bá rí wípé n tó sọ ń gbà míì ó yapa sí n tó ṣe bọ́wọ́ la ṣe fẹ́ ṣe àbí? n tó sọ. So, òun làwọ̀ tẹ̀lé torí ń tó ṣe ọlọ́run lè fi yà sọ́tọ̀ bí káfíà òjò mẹ́rin lọ àpò ọlọ́run fi yà sọ́tọ̀ but àwa ó ní àgbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ torí a ti sọ àlá tiyín fún un ọ̀sọ̀ bẹ́ẹ̀ ah. kò gbọ́dọ̀ òun ò lè jẹ́ sàrà àwa lè jẹ́ nítorí kò gbọ́dọ̀ jẹ́ ogún wọn ò pín ogún rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ò lógún pín ìyàwó ológun pín sọlá sọlá àwọn pé ó kì sí nǹkan kì sí rẹ̀ ẹ̀ so <laughs> wọ́n lè gbógun wọn lọ́wọ́ lálẹ́ jẹ́ nà so <laughs> so. <laughs> Naam. Naam. Naam. Kò kò takò àìtakùn yẹn àìsàn kankan tó jìṣẹ́ lára àṣàlám ṣe yẹn ó establish ẹ̀ ní pé kò sí problem bẹ́ẹ̀ torí kò gbọ́dọ̀ dákẹ́ lórí tí kò ṣe ẹ̀tọ́ ntọ́ba tí ìbá ṣẹ̀tọ́ kò gbọ́dọ̀ dákẹ́ so ìyẹn ni pé ntọ́ ṣe yẹn pàpà ó àpàmísìbò lòtẹ́ eléyìí ló bẹ́tà. na salamu alaikum wa kan sarantula Allah shi ya zaman ah, ka amin adina kama ina da tambayoyi guda biyu ne malam to Allah ba mu amsoshin su a ah, ta farko shine ah, ina son tambaya wani lokaci ne alfajir yake fitowa yanzu yanzu to eh, ne kaman shidda da ya rage kwata to sai ga wani alfajirin in yonisin bai kwata to six ok ta biyu shine wato a masallacin da nake sallah a wajen na karfe biyar da rabi ne imamu ɗaya ke sallah biyar da rabi biyar da rabi a ba alfajar rabi ke turo ba lokacin to she ni na dauke niyya eh, rakatul fajr a bayan sa okay yayi daidai kaman ina ga haka to na biyu shine a sallan tayammum din a alwalan tayammum wanda baya da lafiya ina kan gado baya tashi zai wato taimon a da jikin bango zai ya tunda ba za a rasa irin turab a kan bangon ba ba za a rasa ba da aka irin gobar din nan ba za a rasa ba zai yà ìbéèrè àfààní wípé ẹni tí ó wà lórí bẹ́ẹ̀dì ibùsùn kò sí bó ṣe lè dìde bó ni ṣé ó lè fọwọ́ pa ìgànná ìgànná tí láti fi ṣe tẹ̀yẹ́mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ìbéèrè àkọ́kọ́ ní àsìkò náà wọ́n ní ìjà lè polówó ọjà nínú mọ́sálásí. la ẹni tó bá polówó ọjà nínú mọ́sálásí òjíṣẹ́ lára rẹ ní kọ́lọ́ mọ́jẹ̀ ògbèrè èpè ni. àwọn kan ní àgbọ́yé pé tá a bá ẹni tó bá ń sọ lórí ìrun bá ó jẹ ó lọ jẹ gbájà o ń sọ àbí tiẹ̀ ń tẹ́ pé ti di àrùn pé tó bá ti sàlọ̀ lálẹ́ ìkíní tó já kó tó lọ lẹ́ẹ̀kejì tó bá ti lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta yẹn ló fẹ̀ tó láǹfààní àti máa kírun lọ. tó bá bá ti rí wípé kí ní ìtúndàmù ó ti fi tẹ̀sán sólò ẹ̀rọ kan tó ṣe náà ti wà òkè. ó tún bọ́ sí ok ọlọ́gbàpọ̀ abumariam lẹ́nu ẹ̀ ok. asalaamualeykum kì í ṣe pé ó fẹ́ ta ọ̀ràn yẹn nílé lórí bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn ni torí rárá tí ó bá ti di pé ó di ó ìgbẹ́ ń dàlámù ó ti wà press kọ́ yanjú press yẹn náà ọ̀rọ̀ ọ̀run ò sí nínú ọ̀rọ̀ tiẹ̀ nísìnyí kó tiẹ̀ kọ́kọ́ lọ yanjú èèyàn náà bí ẹni tí ìtọ̀ ń gbà náà ni bẹ́ẹ̀ni ṣọ́ọ́ possible. <laughs> ọmọ pé tó lọ toilet yóò kọ́ lọ yẹn jẹ́ ìgbẹ́ ń dà láàmú náà nù. <laughs> ọlọ́mọdé kan ìfà lè kárí pẹ̀lú ìdá dáadáa. àmì àtẹ̀yìn náà. àgbà tí ẹ ń sàlàyé fún wa lórí omi wá kéré. tí kò lè ó lè ó lè dé ojú. máa fẹ́ àmọ́ ẹ wa. torí omi wà omi wà ọkàn pé kò ni. wọ̀lám tẹ́yìdù máa lọ́lọ́wọ́n bá rẹ̀ sọ tẹ́ ẹ̀ bá rómi òṣùgbọ́n mi wà so àgbọ̀ àwọn kan méjèèjì pọ̀. sọ́rí èyí tó dé ojú ní ọ̀dọ̀ tiẹ̀ báyá lọ́dọ̀ ẹlòmíì báyá yọ parí ẹ̀. ó yẹ ní ìbéèrè tó yẹ mi bàbá ti pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́yà mọ̀ ojú àti ọwọ́ wọ́n á lè òkú gbà tẹ́ ni pé tọ́ba ti ṣe bẹ́ẹ̀ ojú ẹ̀ ni omi dé tẹ́yàmọ́ la máa fi kàn sí tẹ̀ pé bóyá. rárá a parí tẹ́yàmọ́ la máa fi ṣe. náà wọ́n bá a ṣe ṣe náà ní ọba tó bá fẹ́. bá a ṣe ṣe tẹ́yàmọ́ mu náà náà láti ṣe. asalaamu alaykum wa rahmatulah. akasara antala. ẹ bá bu ní jama abu mariam ló àwọn náà mi fi.